اشتروا به أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الكتاب أن ينزل الله من فضله أن ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا قالوا قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه ويكفرون بما وراءه وهو الحق مصدق مصدقا لما معهم قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين حسبك الحمد لله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين Olúwa dúpẹ́ fún ọ tí Ọlọ́run tún ní kí Ramadana mi kó bá ẹni kọ̀ọ̀kan wa láyé àti láàyè rọrùn àti lálàáfíà Olúwa kó máa ṣe ká wa kúnnú àwọn tí yóò sin lọ́hùn bó ti fẹ́ nínú Ramadana yìí kó sì gbà á lẹ́sìn fún wa kó wá jẹ́ ká ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé àti ààyè rọrùn lẹ́yìn náà tọrọ kí a ti gẹ̀ fún anábíwa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé àtàwọn sọ̀hábí anábíwa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo ẹni tí bá ń tẹ̀lé lánàá anábíwa muhammad sallallahu alayhi wa sallam àti ó fi dìjú olùwàmásá kàwa náà kúnnú àwọn tí ó sórí rẹ bẹ́ẹ̀ amín ìjókò wa gẹ́gẹ́ bí àti sábà ma ṣe báwẹ̀ bá dé pé a dá kọ́rọ̀ à tíra tánkà tẹ́lẹ̀ a dádó láti lè dúnnímá kíké al-Qur'an al-Karim torí pé oṣù Ramadana gbogbo ọjọ́ ló yẹ kí mùsùlùmí ó máa sí al-Qur'an al-Karim àmọ́lùwà ròyìn al-Qur'an ròyìn Ramadan pé shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an oṣù Ramadan lolúwa sọ al-Qur'an al-Karim kalẹ̀ láti lawhil mahfuz ila sama'id dunya bákanáà annabuwa Muhammad sallallahu alayhi wa akọ́lẹ̀ ń bẹ pé jibrilu a ma wá bá annabuwa muhammad sallallahu alaihi wasallam tí ó ma tọ alkur'an alkarim yudarisuhu alkur'an yóò ma ké yóò ma tọ alkur'an pẹ̀lú annabuwa muhammad sallallahu alaihi wasallam mo rò pé lábẹ́ eléyìí náà bí a bá ní nínú àwẹ̀ kò sí pé alkur'an alkarim òun ni a ma túmọ̀ ọba mu bẹ́ẹ̀ ọlọ́run kọ́ mọ́sáàjì ó wúlò fẹ́ ní kọ̀ọ̀kan wa o ọlọ́run kò ṣe wá lẹ́ni tí ntọ́lọ́mbá ní ká gbọ́ nù túmọ̀ ọ̀rọ̀ ẹ̀ àyẹ̀jẹ̀ aláwo hujjata lana la alayna ọlọ́run kò ṣe ní tẹ́mi pẹ̀lú rí ó lè máa wípé ah alhamdulilayi tọ́lọ̀ ní ń gbọ́ pé ọlọ́run wí báyìí ah mo dúpẹ́ fọlọ́run tọ́lọ̀ ní ń gbọ́ pé àṣẹ ọlọ́run rí báyìí ọlọ́run má jẹ́ ọjẹ́ balẹ̀ jọ aburú lórí èmi àtiwọ́ pé ẹbí wọn náà wà ń bẹ́ẹ̀ ẹbọ wà ń bí wọ́n ti ń ké tẹ̀pù sí rù báyìí ìtumọ̀ balẹ́jọ́ lórí èèyàn nu ọlọ́nkọ́ sọ wà ń bẹ̀ o àmọ́ méjèèjì náà ni ó ṣẹlẹ̀ ọlọ́nkọjá wọ́ wà nú àwọn ìjọ alákọ̀ọ́kọ́ tí kùránì ó jẹ́ balẹ́jọ́ dáadáa fún ọlọ́mọdé ó jẹ́ balẹ́jọ́ aburú lórí ẹnì kọ̀ọ̀kan wa níbi tí ọlọ́run ti ní kí adánu dúó láàwẹ̀ tó kọjá òun ni àyà ọgọ́rin ó lé mẹ́ta nínú suratul baqara níbi tó lùwà ti ń sọ ìtàn àwọn banu isra'il tá a sì ti wí fúnra wa lọ́pọ̀lọpọ̀ gbà pé ìtàn alukur'anil karim ó nídìí tó lùwà fi ń pàtàn fẹ́mi àtiwọ́ o ìdí pàtàkì tọ́lọ́n fi ń pàtàn fún wa nínú alukur'anil karim òun ni pé bí àwọn ti ṣẹ̀ṣẹ̀ gbé ẹ̀yẹn má sì gbé o irú èyí tí wọ́n ṣe tọ́ dáa kọ̀ bá dáa bẹ́yìn náà bá lè ṣe bẹ́ẹ̀ ìtumọ̀ ìtàn pípanú alukur'an karimu nù olúwa ọ̀pàtàn kákan máa gbádùn tàn àbí àkàn máa rẹ́rìn àbí wá sọ̀tàn yìí di ń tá máa fi ṣe tíátà ara àdánwò tó tún kún ayé lónìí nù ìtàn alukur'an karimu ìtàn tọ́lọ́n fẹ́ kémi rẹ ká sí ká lè kọ́gbọ́n lọ́nà méjèèjì èyí tá a bá rí ipá wọn tó ṣáájú wá ṣe tó dáa káwa náà gbìyànjú ká ṣe èyí táwọn ṣe tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé ẹ̀kọ́ nìyẹn fáwa káwa náà mọ̀ sí irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ gbé nípa báyìí a tẹ̀síwájú báyìí lórí bọ́lọ̀n tí ń ṣe hikaya fún wa àwọn Banu Israila irú kí ni wọ́n dánwò irú kí ni wọ́n gbèsè irú kí lọ jábọ̀ ẹ̀ olùwànsọ báyìí nù àyà ọgọ́rin ó lé mẹ́rin nínú sọ́rọ̀tul baqara nínú al-qur'an al-karim أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذنا ميثاقكم لا تسفكون دماءكم ولا تخرجون أنفسكم من دياركم ۖ thumma aqrartum wa antum tashhadun a ti sọ fúnra wa pé nínú qawaidu tafsir ọ̀ní gbogbo bí tá a bá ti rí wà idh wà idh àwọn àlùfáà ní àwọn àlùfáà oní tafsiru wọn ní hunalika mahdhufun àmọ́ ntọ́ bá jẹ́ mahdhufu nínú èdè Lárúbáwá àyípe ní mahdhufu nínú alukur'an karim àbí tó bá jẹ́ ziyada àìpé ziyada àwọn àlùfáà máa wá pè ní silatun kí ni tí ọ̀pamọ́ tí ìdí ó fún wa gbọ́yé ni pé ìwà nẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam dhakirhum ran wọn létí ìdí nígbà tí nǹkan báyìí ṣẹlẹ̀ òní ọmọ lọ́bìntà wílẹ̀ kan pé ìtumọ̀ tanu nínú alukur'an karim olùwà ní ká nàbì tó fọ alukur'an rán kọ́ran wà lùmọ̀ rẹ̀ létí wa idh akhadna mithaqakum olùwà ní àwọn banu isra'ila aya tó ṣáájú aya yìí akhadna mithaqa bani isra'ila la ta'buduna illa Allah olùwà nínú àdéhùn nínú májẹ̀mú tá a gbà lọ́wọ́ àwọn ọmọ israẹli ni pé ẹ̀ ní sin ọlọ́run míì àfolúọba nìkan wàbíwálidéyìn ẹ̀sánà kọ́dẹ̀ ẹ̀ máa ṣe dáadáa sí àwọn òbí yín àyà náà lọ́bi tó dé gẹ́gẹ́ bá a ti kà á olùwà wọn rán àwọn ọmọ israẹli létí wàhíd àkọ́dúnà mẹ́ta kọ̀ọ̀kún mìtàkù mi làgbà lọ́dọ̀ yín yìí látàbùdù na ilàlọ́ha wàbílwàlì dẹ́yìní ẹ̀sánán wàdíl kúrbà wàlíyàtàmà wàlmàsàkì. àmọ́ njẹ́yìn nìkan làdéhùn ti ń bẹ láàrin àwa àtẹ̀yìn ọmọ ìsírẹ́lì kàlà wà ìdí àkọ́dúnà mìtàkọ̀kún ẹ̀rántí o. àdéhùn mi ti ṣáájú májẹ̀mú mi ti ṣáájú mìtàkọ̀kún ẹ̀rántí o ní ntọ́jẹ́ tiyín májẹ̀mú bàbá pé nǹkan ní májẹ̀mú kò ṣeé ṣe àfi kọ́ jẹ́ pé láàrin èèyàn àtẹni tá a dá májẹ̀mú fún òun lolúwa fi ní akhadna mithaqakum àwa la gbàdéhùn ẹ̀yin lẹ ṣe àdéhùn fún wa kí la déhùn táwọn ọmọ Ísírẹ́lì ṣe kí ni ẹ májẹ̀mú olúwa ọba gbà lọ́wọ́ wọn látàsfikúnà dìmà akùn òde ní wàlá tó kìrìjúnà ànfúsàkùn mẹ́ndìyàríkùn olúwa nínú àdéhùn májẹ̀mú àárín àwa pẹ̀lú yín ni pé látàsfikúnà dìmà akùn ẹ gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ ara yín sílẹ̀ àwọn yahudi. Si ambele aluma nabi wa muhammad sallallahu alaihi wasallam la tasfikuna dima akum ẹ gbọ́dọ̀ tẹ̀jẹ́ ara yín sílẹ̀ anabi wa muhammad sallallahu alaihi wasallam báwọn sọ̀hábì anabi ti mọ́lọ́n tó tí wọ́n sì jọ́ga wa nù ìsìlámù àwọn kankan bẹ tá nẹ́bí ń rò pé ọmọ nìyẹn lè fẹ́ gbé wọn sí ìwọ̀n ń kìlọ̀ rẹ̀ fún wọn látọjú ayé rẹ̀ sallallahu alayhi wa sallam nínú ahadithu tó pọ̀ lànàbí ọmọ sọ pé la tarji'una ba'di kuffara yadribu ba'dukum riqaba ba'din kò gbọ́dọ̀ o ba'di lẹ́yìn tó wọn ànàbí ọba sí mọ́ tó ṣe pé ní ẹ̀yin fúnra yín náà lẹ́ẹ̀mọ wá gbé ogun ọ̀tẹ̀ kára yín mọ́lé tí ẹnìkan máa pa ẹnìkejì nínú ẹ̀yin mùsùlùmí àṣebóluwa ti ní káwọn ọmọ ìsírẹ́lì ọmọ dán wò ó wí bẹ́ẹ̀ fẹ́mi àtiwọ náà àwọn ọmọ ìsírẹ́lì nìkan ká déhùn yìí wà fún kí ló dé tá a fi mọ̀ bẹ́ẹ̀ òun ni kọ́ ìdá ńláńlá táwọn alfa gbé kalẹ̀ pé ṣẹ́rù man kọ̀bìlánà ṣẹ́rù lánà máàlám nùnà ánìhù fi ṣẹ́rù ìnà ṣẹ́rù man kọ̀bìlánà ṣẹ́rù lánà òfin tó lù wá bá fáwọn ìjọ tó lọ ṣáájú àwa àlùmọ̀ nábì ọkàn àwa náà o èyí tí ọba ní kàn wá anabi ọsọ anabi tọlọ́run ránṣẹ́ mi àti wọ́n sọ pé ń eléyìí ọ̀kan ẹ̀yìn àmọ́ gbogbo tó bá jẹ́ sẹ̀ríà fáwọn ìjọ anabi musa anabi isa anabi daoud anabi suleiman gbogbo àwọn anabi ọlọ́run aleyhimu salatu wa salam kọ́ ìdánù sẹ̀ríà ni pé shar'u man qablana shar'un lana torí pé ìsìláàmù kan náà lọ́lọ́run fi ran gbogbo àwọn ànábì ọlọ́run òun là nẹ́bi júwe pé iṣẹ́ kan náà làwọn wá jẹ́ èyí ṣe tí wọ ẹni ara ànábì Musa ara ànábì Isa ara ànábì Muhammad sallallahu alaihi wa sallam ànábì wá júwe lọ́nà tí ó yé wa ó ní ikhwatum li allat ó dàbí ìgbà tí fámìlì ẹ̀yọ̀ kan bàbá kan ló bí ọmọ tó pọ̀ àmọ́ ìyà oríṣiríṣi ni ọbí wọn nínú sẹ̀rí ọlọ́run ìhùwà tó ń ọmọ kíni wọn ọmọ ìyá náà làwọn pè wọn àmọ́ àrítúmọ̀ yorùbá ni arabi ti kéwu ti fẹ́ mọ̀ ẹ́ da ẹ̀rí pa àwọn yìí wọ́n sọ ọmọ ìyá àmọ́ ìhùwà tó ń kàtú bẹ́ ọmọ ìyá ní àbọ̀mọ bàbá ẹ̀dá kun ká yí àsáàrin ẹ̀ nìdíẹ̀ àti wì náà pé lọ́pọ̀lọpọ̀ tá a bá ń túmọ̀ alukur'an karim ẹ mẹ́jẹ̀ á gbàgbé pé yorùbá kọ́lọ̀ ń fi sọ alukur'an kalẹ̀ o èyí tá a bá ti rí i pé yorùbá tá a fẹ́ fún yìí kò ní kún tó káfà láyé kún ọ̀pọ̀lọpọ̀ gba ní àmọ́ tú ẹ̀ẹ́dẹ́gbẹ̀wá àkàwẹ́ikùn àbí nǹkan kan ní alukur'an pé àwọn ọmọ ẹ̀yà yín àwọn ọmọ ẹ̀yà yín lẹ́yìn tí ó sì túmọ̀ bẹ́ẹ̀ ikhwa nu alukur'an karim oríṣi ọ̀nà mẹ́ta ni gbogbo wọn ni kur'an ó pè ní ikhwa bẹ́ẹ̀yàn bá jẹ́ ìyá kan àti bàbá kan ló bíyàn kí ni kur'an ó pè wọ́n ọmọ ìyá èyí táwọn pè lọ́mọ ìyá ọmọ ìyá ni wọ́n lóòótọ́ bí bàbá bá pa wọ́n pọ̀ tí ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ bí wọn kí ni kur'an ó pè wọ́n ikhwa bí ìyá bá pa wọ́n pọ̀ tí bàbá pa wọ́n pọ̀ kí lálùkùránì ó pè wọ́n ẹ̀kọ́wà àwọn àdájọ́ wọn lè wá máa yàtọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bí ọ̀rọ̀ mìíràsù lápẹjúwe ọ̀rọ̀ ogun jíjẹ a máa wá pé ta nìyá àti bàbá pa wọ́n pọ̀ ọ̀tọ̀lẹ̀tọ̀ tiwọn ta ni bàbá nìkan pa wọ́n pọ̀ tí yóò dà wọ́n pọ̀ ọ̀tọ̀ ni ẹ̀tọ́ tiwọn nínú ogun. No ta nìyá nìkan papọ̀ tí bàbá ọ̀pá wọn pọ̀ ọ̀tọ̀lẹ̀tọ̀ tiwọn ká dó lórí eléyìí ká padà sórí ikhwatun lè adat anabi ní àpèjúwe àwọn anabi ọlọ́run òun nìyẹn iṣẹ́ kan náà ìsìláàmù kan náà lòlúwa fi ràn wọn òun ló fi jẹ́ pé kọjọ́jú bàbá yìí pé sharun máa ń kọ̀bìlànà sharun lànà àmọ́ kọ́ ìdù tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àyàfi tí ń bẹ́ ń bẹ́ òun làwọn àfa ti ké fún àwọn o ńjọ tí a bá ti wá rí iṣẹ́ tà nẹ́bi jẹ́ fáwa sọlọ́lọ́ sọlọ́n pẹ́tọ́ ọlọ́run fẹ́ kó rí báyìí láyé ànẹ́bi musa kò fẹ́ kó rí bẹ́ẹ̀ mọ́ láyé ànẹ́bi ẹ̀yísá ọfẹ́ orí bẹ́ẹ̀ láyé ànẹ́bi ẹ̀yísá kò fẹ́ orí bẹ́ẹ̀ mọ́ láyé ànẹ́bi muhammad sọlọ́lọ́ àlẹ́ òsọlọ́m èèyàn tún wá tayọ àlà òun la fi máa ké fáwọn èèyàn pé gbogbo ẹni tí ọba máa fi bíbélì ṣe wá sí ọláàlá o gbogbo ẹni tí ọba máa ké àtàwọ́rá fáwọn èèyàn ọlọ́run sọ nù sàbúrà ọláàlá o ntọ́ba wà nù sàbúrà tọ́ba ti ń bẹ́ nù alukur'an karim mu òun ní sáré tiwa ẹ̀rẹ́ ìtọ́ba ti yàtọ̀ kèé tiwa nípa báyìí. Akadna mẹ́ta kọ̀kùn nínú sẹ̀rí àti wọn tó jẹ́ tiwa náà tí ò sí yàtọ̀ mẹ́ ònilá tẹ́sífìkú náà dìmá àkùn olùwàsẹ̀ ilé wọ̀ mùsùlùmí sí mùsùlùmí èèwọ̀ ni kẹjẹ mùsùlùmí ọ̀dàlẹ̀ lọ́wọ́ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ èyí tí ń jáda pé kí mùsùlùmí ọ̀ ṣekú pa mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ kọ́dà nẹ́bùwà muhammad sallallahu alayhi wa sallam júwe rẹ̀ lọ́nà míì tó lágbára tó ba ní lẹ́rù anabi ni idha tawajaha almuslimani bisayfayhima falqatilu walmaqtulu finnar gbogbo ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ tí mùsùlùmí bá fi lè fadà yọ àbí ban àbí gbogbo tí wọ́n fi pààyàn against mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ tóun náà mú tẹ́lẹ̀ yìí náà mú amẹ̀pẹ́ nìkan náà ni ó ya awọ́jọ ẹnìkan lọ́nu wọn ànábì látẹni wọn pa àtẹni ó pààyàn ọmọ náà ni wọn. gbogbo eléyìí ó dàbí ìgbà tó pé àbí àgbọ̀rí abalukora ni ó sọ bẹ́ẹ̀ àbí àdìsí Muhammad sallallahu alaihi wasallam ò kìlọ̀ fún wa ẹlòmíín wa ń gbé bẹ́ẹ̀ nù mọ́sálásí lónìí. masalasi àpé ilé ìjọsìn mi o masalasi lẹ lomiin ti lóun fẹ́ ṣe jihadu àwọn wo ni ọ pa àwọn tí ń ṣe la ilaha illallah muhammadun rasulillah sallallahu alayhi wa sallam inú àwọn àsìgbọ́ ni pẹ́ lomi ò ní gbogbo àwọn yìí wọn kàn ń ṣe la ilaha ní kèfèrí ni wọ́n wọ́n wulẹ̀ ń kírun ní kèfèrí ni wọ́n ẹlẹ́bọ ni wọ́n ní ti torí pé kíni wọ́n ń ṣe mọ̀lúdì wọ́n ń fa tẹ̀sùbá kíni kíkún ni ẹ wọ́n ń ṣe díkìrù gbogbo tí wọ́n kà kalẹ̀ yìí ṣe lànà nẹ́bí lóòótọ́ sallallahu alayhi wa sallam tá nẹ́bí yẹ kó láyé kọ́ fa tẹ̀sùbá ọ̀rọ̀ ẹ ẹ mẹ́jà gbọ́kọ́ tá nẹ́bí yẹ kó láyé kò ṣe mọ̀lúdì tá anabi yẹ kó láyé a máa wá dárin masalasi anabi yẹ ṣe a máa ń jẹ gbogbo ẹsẹ tó bá ti yẹ lọ́yẹ̀ sínú nánú ìsìlámù kálá kò rí bẹ́ẹ̀ alìsílámù yazidu wàyànkusu àwa ká gbé kalẹ̀ bẹ́ẹ̀ olúwa ló gbé kalẹ̀ ẹ̀rẹ́ ajá máa rántí ọ̀rọ̀ ọlọ́run ní suratul mulki ala ya'lamu man khalaqa wọ́húwọ́ lẹ́tífò ìkàbíyì sẹ́ni ọ́ dẹ́dọ̀ ọmọ tó ń da olúwa ń bi èmi àti wọ́ bẹ́ẹ̀ pé ká jòkó jẹ́ nbìlà káyọ̀ wá bá fẹ́ gbé wa kọjá làǹgbà míì aláàyè àlámú mọ̀nìkálàkọ́ wọ́húwọ́ lẹ́tífò ìkàbíyì àti ẹ̀yin lẹ́ júwe ẹ̀dá ọlọ́run fọlọ́run pé wọ́n lè serú nǹkan báyìí wọ́n lè wúrú wà báyìí olúwa la mọ̀ ń tá dáa lára ń tọ́lọ̀ ń mọ̀ mọ́ máa nábì ádámà ni pé al-imanu yazidu wa yankusu ìmánu ọmọnìyàn ọmọ ga yóò sì máa ṣe kínní yóò sì máa fà ọlọ́nkọ́ kẹ̀mí àti wọ́kúnnú ẹni tí ìmánu rẹ̀ ọmọ lékún májẹ̀ ìmánu wọ́n máa dínkù torí ewu ni torí bí ìmánu bá máínọ́ọ̀sì máínọ́ọ̀sì máínọ́ọ̀sì ńjọ́ tí ó tàn yányá o lè má màmá. Ma òun ni kéèyàn máa wá pé wọn kò ti ní má ní má lékun má dínkù bí tóun bá dínkù náà kò ṣe nǹkan kan ó ṣe o torí ẹja gbọ́ yé àpé àpé kí má ní ọmọ yọ da o àmọ́ nature ọmọ anabi adama tó lu wa ti mọ òun nù alimanu yazidu wayankoso òun ni ò lè jẹ́ kémi pẹ̀lú rí o ṣe déédéé abubakar siddiq rabi allahu ta'ala anu kò ṣeé ṣe anabi ló wí bẹ́ẹ̀ sallallahu alayhi sallam àwọn sọ̀hábẹ́ òun imani tí wọ́n ju tiwa lọ. nípa báyìí mo ní ǹjẹ́ gbogbo bẹ́sẹ̀ bá ti yẹ ló ti yẹ sínú ná àà kò rí bẹ́ẹ̀ nínú ìsìlámù àwọn ẹsẹ̀ kan yẹ tí ó yẹ sínú ná lóòótọ́ olúwa sì ti júwe fún wa anabi náà ṣàlàyé irú ẹsẹ̀ wo ni bọ́ bá ti yẹ tọ́ yẹ sínú náà òun ni àṣírìkù bìlà àṣírìkù bìlà nígbà yẹn bá ti pa nǹkan pọ̀ mọ́ ọlọ́run kọ́ sálà míì mọ́ iná ni àfi bọ́ bá kó tó kó láyé torí kọ́dà bẹ́yàn bá túbà àṣírìkù ọlọ́run ó forí jìn o torí lómi máa gbọ́ àyà inna Allaha la yaghfiru an yóò ṣọ́raka bíi pé olúwa ló wọn ní forí jẹ́ lẹ́bọ̀ ńǹ bí ọba tú bá tẹ kú ò láyé ìtumọ̀ ayánu àmọ́ bẹ́lẹ̀ bọ́ bá tú bá tẹ kú tí ó tú bá tẹ ọ̀bẹ bọ́ kú yẹgfiru lọ́hù làwù olúwo forí jẹ́ o kílẹ̀ rí ẹ̀ jantirẹrẹ òun lọ́lọ́run forí jẹ́ Umar ibn al-Khattab ọ̀gá èmi àtiwọ́nú gbogbo àwọn sọ̀hábẹ́ tí wọ́n bí sínú ẹbọ òun lọ́lọ́run fi ṣe wọ́n lọ́gàánú ìsìláàmù ńgbà ọlọ́run ni wọn ò tú bá lópin ìgbà tí wọ́n ṣe kíni tí wọ́n ń bẹ̀ láyé ẹsẹ̀ kan tó lè yẹ tí ọ̀sálà rẹ̀ àfi ná kọ́lọ̀ ń sọ wá ń bẹ̀ òun ni ẹbọ ṣíṣe pẹ̀lú ọlọ́run bẹ́ẹ̀ bá ṣe kíni bọ́ba bá bẹ́ẹ̀ àmì ẹ̀rọ àwọn ẹsẹ̀ kan máa yẹ aláyà alamu man ah ah kò tí ì yẹ̀ sínú ná ìyẹn ni kó ń tọ̀ wọn ò tí ì di kíni kèédi kèfèrí mùsùlùmí tí ìmánì rẹ̀ ń yọ ni. aya al-Qur'an al suratul suratul Anfal kọ́ liyazdadu imanan ma'a imanihim ara ẹ̀ ziyadatul imani wa nuqsanu ẹ̀rí nùksọ́nù rẹ̀ ziyádànù ẹ̀rí nùksọ́nù ni pé láyé zini zani hìnà yẹ zini wàhùwà mọ́mìnù láyé zini zani hìnà yẹ zini wàhùwà ẹnìkan ní gbọ́ pé látọkọ̀rọ̀ bú zina má débi ìsìnà bẹ̀lẹ̀ pósè káwá ká sìnà máa lọ́wọ́ ìmánì rẹ̀ lọ́yọ́ bọ́ bá pé kò ní ronú sìnà kọ́ pọ́síbù òun làwọn màláìka ara nature ti wọn nù la ya'suna Allaha li anna imanahum la yanqus imanul màláìkati la yanqus gbogbo ẹni tí ìmánì rẹ̀ bá ń wà ní hundred percent kò lè sẹlọ̀n kò tiẹ̀ ní kò ní ronú rẹ̀ dépò yọ sẹlọ̀n àmọ́ tọ̀bí àtọmọ ànábì ádámà kan tọ̀bí àtọmọ ànábì ádámà ni pé yazidul imani wàyà ń kóso ìmánì ọmọ ga yóò sì máa ṣe kínní yóò máa lọ àmẹ́wu ni o kí ìmánì ọmọ ṣe kínní kọ́ máa lọ òun làwọn àfáà ṣèṣe wádìí jìnlẹ̀ pé bímọ yẹ zidu ìmán wà bímọ yẹ ń kóso kínní máa jẹ́ kí ìmánì ọ ga kí sì ní máa jẹ́ kí ìmánì ọ yọ torí bẹ́ẹ̀ yẹn bá ti mọ̀ yọ wà mójútó etí jẹ́ kí ìmánì ọ ga ni òun ni ọ máa ṣe èyí tí ó jẹ́ ìmánì rẹ̀ ọ́ máa ifà máa jìnà sí i alákọ̀dọ̀rẹ̀ tọ́ ọkọ̀ bọ́ ọba ti lágbàá kí ni máa jẹ́ ìmánì ọ̀gá alìmánu yazidu bi tọ́à alìmánu yazidu bi tọ́à gbogbo ọ̀nà tẹ́yìn bá fi lè máa tẹ̀lé òfin àtàsí ọlọ́run ìmánì rẹ̀ ń gòkè ni. wọ̀yánkusu bilmaasiya ẹsẹ̀ ní máa yọ ìmánì ẹsẹ̀ ní ma yọ imani òun làwọn àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké míì tí wọ́n kà kún ní ń yọ imani rẹ̀ ẹlòmíì lápẹjúwe inú àwọn ọ̀nà kéékèèké tẹlòmíì lè mọ́mọ́ wọn náà lọ ń gbọ́ rédíò ọ̀fẹ́ gbọ́ròyìn rédíò kwara àbí rédíò bí ọba wulẹ̀ wọ́n gbọ́ wọ́n sì ṣèròyìn tán wọ́n gbé ṣètọ́ nì sí ọ̀hánà ẹbí ah, àwọn wọn gbé sí fúnra wọn àmọ́ wọ́n lọ ń gbọ́ ìwọ ló ní mọ̀ yọ́ mọ̀ ṣe kíni yọ́ mọ̀ lápá ìṣẹ́jú kan lọ gbọ́ lónìí ńgbọ́ bá di ọ̀la ṣètọ́ ni ó sọ fún ọ pé gbọ́ díẹ̀ sí i ó ní mọ̀gbà tí wọn náà mọ̀ rẹ́ǹtì kásẹ̀tì ní experience ọmọ nìyàn ní life ní nature ọmọ èèyàn òun làwọn afáàṣe wá fọ́múlà ni pé al-imanu yazidu bit-ta'a wa kusu bil-ma'siyah ma dun ni ma tẹ̀lé tọ́lọ́ a wọn lọ́lọ́ ní àṣẹ nǹkan báyìí ma bu ẹnìkan pé wàhálà rẹ̀ pọ̀ o ya wọn tún ti ní kíní ọ gbọ́ Abubakar Siddiq radiyallahu ni ọ̀gẹ́ mi pẹ̀lú rẹ̀ anabi dìde ńjọ́ kan anabi ni ta ló ṣe nǹkan lónìí Abubakar ni ana ta ló jí ti ń gbàwẹ̀ lónìí Abubakar ni ana man at'ama al-yawma miskina tanti fún aláìní ló ń jẹjẹ Abubakar ni ana táǹtì lọ kí á láàárẹ̀ lónìí abubakar ní àná torí bá ń bá ń pẹ́ abubakar lọ̀gá ọmọ kìí ṣe ọ̀rọ̀ arékọ́ o rọ́bì allahu ta'ala àná ní gbogbo nǹkan wọ̀nyí dókun ìgbà tí yẹn bá ń dún ní mẹ́tọ́ à ìtẹ̀lé tọ́lọ́hún àkọ́kọ́ tó gé níbẹ̀ ni pé imáni rẹ̀ ò ní dínkù yọ ọmọ ṣe yọ ọmọ lẹ́kùn ni bẹ́ẹ̀ yẹn bá ṣe ti ń sún mẹ́sẹ̀ ti ń lo ẹ̀sẹ̀ yẹn kóso al ìmánu bil màsíyà nípa báyìí tá a sọ débẹ̀ ni pé ǹjẹ́ gbogbo ẹsẹ̀ tó yẹ nínú ìsìláàmù lọ́yẹ̀ síná là àmọ́lọ́ má jẹ́ ẹsẹ̀ mi rí ọmọ yẹ kò sẹ́sẹ̀ yíyẹ tó dá o kẹ́sẹ̀ ọmọ dúró lórí ìlànà ọlọ́run àti tànẹ́bùà Muhammad sallallahu alaihi wasallam àmọ́ ala ya'lamu man khalaqa wa huwa al ẹ̀ ní ẹ dákun èyí tí ọba wa sọ. So, mùsùlùmí dirú ta nabi wí yadribu ba'dukum riqaba ba'din ọ̀tàkùnfin ọlọ́run o wa idh akhadna mithaqakum la tasfikuna dima'akum èèwọ̀ ni ẹ̀rí bọ́lọ́n ti ọlọ́run là mẹ́lẹ̀ tí ò rújú rárá nú àwọn àyà tí o pé ní kódé yìí ò nídìí kọ́ lọ wá tí ra tafsiru jẹ́ gbọ́ yé wa ma kana li mu'minin. Hmm? àyìnyàkùtùlà mu'minan illa khata'a mákànà kò lẹ́tọ̀ mákànà kò bójúmu mákànà kò ṣe é gbọ́ lè mu'minin àyìnyàkùtùlà káwá gbọ́ kí tá ń pa abdullahi tá ń pa muhammadu mùsùlùmí pé abdulrahman ni abdulmumin ni a olùwà ni mákànà kò lẹ́tọ̀ kò ṣe é gbọ́ kò yẹ bí islam bá kù lára yẹn kabaru ẹ lọ́rọ̀ illa khata'a ẹtun wo ala ya'lamu man khalaqa wa huwa allati bọlọ n bá dún bẹ ohun tí o pé illa khata'a adaran amoluwa ti ń jí oyé wa pé ala ya'lamu man khalaqa wa huwa allatiful khabir lẹ ju ara yín fún tóun dá yín ó ti mọ̀ pé illa khata'a àfitọ́ bá sì ṣe o olùwà wa yọ àyè yìí ń lẹ̀ màkàna kọ̀bámu kọ̀yọ̀ wọn ọlọ́run nù amóleseese xatọ an kò seesi òun là ń pè ní alikọtulu alikatọ bẹ́ẹ̀ yẹn bá wa seese pààyàn ẹ ìtanràn wa ń bẹ fún nínú sẹ̀ríà tọ́lọ̀ ń sì forí jìn bọ́ba ti bọ́ba ronú pé wà tó sì se ń tọ́lọ̀ fẹ́ kí o se nípa báyìí látẹ́sí náà dema àkùn ẹ̀dàkùn gbogbo fatiwa tí ó bá takọ àyà yìí ẹja afurasí o kàmọ́rántí àpé kí èèyàn ṣe bí dí àdá bọ́ àwọn tiẹ̀ ṣe wíbẹ̀ ńgbà tá anábì ní kullu bid'atin dalala kullu bid'atin dalala gbogbo bí dí àní ọ̀dà ànú gbogbo bí dí à àmọ́ gbogbo ànú kéèyàn máa torí ẹ̀ di kèfèrí ìwọ́tọ̀ ń parọ́ ní dalala ní dalala ní rọ́ọ́ àbí ọ̀nà mọ́ torí opposite dọ̀làlà ní kíni alhuda kò sí ẹ̀sùn kan lẹ́yìn àpò méjèèjì ni alhuda wà dọ̀làlà irọ́ pípọ̀ ọ̀nà mọ̀ ni àbí ànù ànù ni ó lè jíjà sìnà ṣíṣe àmọ́ gbẹ ní ọba ṣe sìnà ní lọ ná àà kò rí bẹ́ẹ̀ ala ya'lamu man khalaqa wa huwa ọlọ́wọ́n jẹ́ ń yà kan náà kódò ó lè wọná ó lè tọ́ná wò èèyàn lè tọ́ná wò nítorí zina àmọ́ náà máa gbébẹ̀ lọ gbére nítumọ̀ tàwọn kẹfẹ́rí khalidi náà fi ha abàdá gbogbo bí ẹ bá ti rí tọ́lọ̀ ń wí bẹ́ẹ̀ àwọn kẹfẹ́rí ní bá wí ara ń táwọn afa máa kìlọ̀ fún wa nù ìpè láyàmbági kọ̀lẹ́tọ̀ kẹ́yìn ó gbé ayatun nazalat fil kufar sọ̀kalẹ̀ tọ́lọ̀ ń fi sọ̀rọ̀ àwọn kíni àwọn kẹfẹ́rí wa tatbiquha ala al-muslimin kẹ́yìn ọmọ wa lò lórí ẹni tí yẹ ṣe kèfèrí kò jọra wọn gbólóba bá sọ̀rọ̀ ti kèfèrí ẹ lọ wọ ayé alùpùpù gbóbi ọlọ́run bá ti ní khalidina fiha tó tún fi abadansi ọ̀rọ̀ àwọn kèfèrí nù torí pé kò túmọ̀ pé yẹn wọná pé kèfèrí ni gbogbo ń ta kàkà lè yín nísìnyí èyàn ń ṣe zina ń jalè ó ṣe bídíà gbogbo ń tí ọlọ́run lóhùn ọ̀fẹ́ ọ̀wá rò pé yọ lọ́lọ́fẹ́ bẹ́ẹ̀ olúwa lóun èsè ọba alábòsí ẹnìkan jí ń gbà tó ti jí láti àárọ̀ tiẹ̀ ó jí sẹ́sìn ọlọ́run ìmánì tiẹ̀ ń ga ní lọ́lẹ̀ ìmánì tiẹ̀ sì ń lọ́lẹ̀ ní ga ẹnu àánú tá lọ́hùn ṣe fún wa ni pé anabi ní bọ́ bá yọ yọ yọ yọ yọ tó kú kínní habati harudali tó yọ tí o ju ọmọ náà gún àbíbò làwọn àgbàlagbà máa túmọ̀ rẹ̀ lẹ́ yorùbá tí ọba dun tó kéré yẹn yẹn lọ ni wọ́n fẹ́ wí anabi niru ẹni bẹ́ẹ̀ dakhala aljanna dakhala yọ wà aljanna amúlẹ́mọ́ tètè wọ́ o yọrọ ẹlòmíà ọmọ ẹdun rẹ nínú pé wọn ti ní gbogbo àwọn làwọn wà aljanna má bẹ lọ́hùn iná sẹ́kọ́ndì kan iná sáníyà kan iná sẹ́jú kan iná wákàtí kan iná ẹjọ́ kan ọlọ́mọdé mi rẹ̀ ọ́ tọ́ sí bá gbọ́ bá anabi ti júwe iná kọ́dà sẹ́kọ́ǹdì kan yìí ò ní bẹ lọ́hùn rẹ̀ àmọ́ yàtọ̀ nu ká gbọ́ kuraani yé ká gbọ́ hadithi yé lápẹjù anabi wa muhammadu sallallahu alaihi wa sallam àwọn kankan bẹ tá anabi ní finna man ẹ ẹ ẹ ẹ ma asfalal kaabayi ní fafi fafi naar ìtumọ̀ ẹ̀ ní pé ntí ọ̀dà ní sẹ́ ọmọ náà ni àmọ́ njọ́sọ̀ yẹn di kẹfẹ́rí la òun làwọn àlùfáà ní ìran mẹ́ta lè yàn lálìkìyàmà àwọn kan bẹ yadkhuluna aljannata bila hisab nù ànú ọlọ́run wọn là yé máa rìn kórí ọmọ ṣèkínni kórí ọmọ mi àdìsí tọjọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam ní man husiba alhisabu udhiba ẹni ọlọ́run bá sàkáǹtì ẹ̀ yóò jí àkọ́sọ́ nànà ẹni ọlọ́run bá ṣe torí kẹlòmí ẹlòmí ń sọ̀rọ̀ tó ju lẹ́nu lọ pé aa ibi táwọn bàbá ṣe dé yìí màláìka wo ni ó bi wọn pé kíni níbo níbo anabilẹ́ni ọlọ́run bá lóun ọ́ àkáǹtì ẹ̀ kò sí ní tí ó fi bọ́ lẹ́nu yà ọ́ fi bà yóò jìyà àmọ́ lọ́wọ́n ọ́ máa yóò mójú kó láwọn kankan ìtẹ́yìn ó fi wà lìjẹ́ náà nù. No àmọ́ kẹ́yìn odóńdó pé yes gbogbo ntọ́lọ́n bá fẹ́ béèrè irun ní ọ̀pá àkíní àwẹ̀ ní ọ̀pá àgbà ni ọ̀rọ̀ tó jẹnu ọmọ èèyàn lọ ní o a sì ti ń gbọ́rù rán dẹ̀ràn dẹ́ bẹ́ẹ̀ láyé lónìí ká fura wa la alfa wa fadilatu sheikh amin ibrahim rahmatulahi alayhi rahmatan wasi'a ọlọ́nkọ́ mọ́sá kẹ́ àwọn baba madina ara ẹ̀kọ́ kọ́ lára wọn wọ́n wà láwùjọ bìkánjọ́ kan àwọn aláàfáà pọ̀ gbogbo àwọn àfáà pọ̀ wọ́n wá pe ọ̀kan nú àwọn àlùfáà pé òun ni kò so yìgì àbí kò sàdúrà wọ́n ń ṣe ìyàwó ni ẹni tí wọ́n wá pè yí ọmọ èké lọ́jẹ́ sáwọn àgbàlagbà tí ọ wà ń bẹ ipò bàbá ẹni náà ni wọ́n ni wọ́n fi sí so mọ̀rọ̀kùn náà ti wá mú lásà pé ah ọ̀la bàbá yìí lòun kú ń jẹ gbogbo bí táwọn bá ti dé àwọn gbọ́dọ̀ kọ́kọ́ yin bàbá yìí wọ́n ti wá láwọn ọmọ kéwú tí ó kọ́kọ́ hun orin tí ó kọ́kọ́ yin àwọn bàbá wọ́n ṣe bẹ́ẹ̀ lójú Sheikh Aminu njọ́ náà wọn ò wí tí ọ̀dà ń pa bàbá yìí kèsì pé wọ́n kọjá là ń pa bàbá yìí àmọ́ ẹ̀wọ̀nà táwọn ẹni ọlọ́run máa gbà ronú Sheikh Aminu ní kí wọ́n dákun àwọn lọ́rọ̀ kí wọ́n fún ní microphone pé ẹ̀dàkùn ẹ̀ mọ́jà jàǹbá àwọn bàbá wọn yìí mọ́ o gbogbo ń tẹ́ wí látàárọ̀ ń pa bàbá yìí ọlọ́run ọjà kìámọ̀ ọ̀rọ̀ wọn lọ́rùn àwọn ògbọ́ ọlọ́run ó forí jì wọ́n kọ̀ jáde nù gbogbo ń tẹ́ wí àfi àwọn bàbá ni wọ́n jáyé àwọn ó ṣe àwọn bàbá ni ọlọ́run fi ṣe kínní àwọn bàbá àwọn míì ń bẹ tí ọkọjá lànà ọ̀rọ̀ gẹ́gẹ́ mo ti wí omi sì máa kọjá lẹ́nu ẹlòmíì àmẹ́yì tó tiẹ̀ burú tí bàbá pe àkíyèsí wa ń jọ̀hún ni pé ẹ̀ ń ti ń sọ indirectly pé bàbá yìí ní problem lọ́dọ̀ ọlọ́run kọ́dọ̀ ọlọ́run ó forí jìn kọ́ jáde lẹ́nu yín bẹ́ẹ̀ bàbá yìí sì nídìí ẹ̀ pèsè pé wọ́n wọ́n wọ́n mọ bàbá yìí dèbèlè gbé bóyá wọ́n rí i pé ọ̀sẹ̀ lọ́hùn bìkan àmọ́ kò sí ní ìsẹ̀ anabilẹ ni ọlọ́run bá àkáǹtì rẹ̀ yóò ṣe kíni yóò jìyà àmọ́ àwọn kan bẹ̀ wọ́n ní jìyà tí wọ́n wà lìjánná min rahmatillah min rahmatillah olùwàlà sànú àwọn kan bẹ́ẹ̀ pé a bí wọ́n ṣe dé yìí ó gbìyànjú ó gbìyànjú ni àmọ́ pé gbogbo ẹ̀ ló ṣe ìran kanu nínú ọ̀ràn tí ọ̀nà mẹ́ta tọ́mọ ni yóò pín sí lálùkìyàmá torí ká gbádìí sí bá a bá ń gbọ́ finnar àbí kó lò dọ̀lá latin finnar ẹjẹ́ agbọ́yé o torí ní n fa látàsí kúnà dìmá àkún ní mùsùlùmí fi lè láyà máa lọ mọ́sálásí ẹlòmíín lọ pààyàn pé àwọn àìbáwọn ti ń kírun lásùbọ àwọn wo ní ń kírun irun ìran kejì òun nírú àwọn tá à ń wí látàárọ̀ ni yọ tọ̀nà wò kó tó wà lìjánná kò ní lọ bẹ́ẹ̀ gbogbo ẹni tí ń rọtí sínú àgé tó rò pé òun ń tan ọkọ̀ lè tan ọlọ́run yukhadi'una yukhadi'una Allaha walladhina amanu wa ma yakhda'una bẹ́ẹ̀ nu suratul Baqara orí ara ẹ lọ o àti gbogbo ọ̀nà tí kó wa wá fi ń tan orí ara ẹ̀ tẹ́nìkan ò rí tọ́lọ̀ ń rí o lè má lọ lọ́fẹ̀ẹ́ lófo o lè má sin o lè iṣẹ́ tiẹ̀ lè má wọnú kàtígórì alákọ̀ọ́kọ́ ni tọ́lọ̀ ń ní àyọ̀ǹda kí ni màsíìrù tiwọn ni pé yọ tọ̀nà wò yóò jìyà ẹ̀ṣẹ̀ ìtumọ̀ ẹ̀nu lálùkìyàmà àmọ́ ọ̀rọ̀ khalidina fiha kò sí lọ́rọ̀ tiẹ̀ talo wi bẹ́ẹ̀ arosulu sallallahu alaihi wa sallam pé man kana fi qalbihi mithqalu habbatin min imani dakhala aljanna yọ wọ aljanna anabi òkè òní wọ náà o àmọ́ yọ wọ gini ìtumọ̀ ẹ̀ ni pé lan yakhluda finnar lan yakhluda finnar òun ni mo ní má tọrọ yíhun náà kọ dá o iná sáníyà sẹ́kọ́ndì kan ọlọ́mọ fi dán wa o ló tó wá kan ìran ẹlẹ́ẹ̀kẹta ìran kíni ìran ẹlẹ́ẹ̀kẹta àwọn làwọn khalidina fiha abadan àwọn làwọn tí alikufuru aṣiriku làwọn bá kú gbogbo ẹni wọn bá kú lórí à ń bọgi à ń bọpẹ à ń pe ya kínní kan lẹ́yìn ọlọ́run ṣíríkù gbogbo ẹ o àmọ́ kìlọ̀ fúnra wa o àwọn yorùbá tí ọba mo ti sọ ń bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan yorùbá tí ọba tí ó bá sọ chẹ́ǹgì wa bí a ṣe lè bó tí ò ní já gbọ́rọ̀ ọlọ́run bó ti wí yé káfọyà àròyé kún o sẹ́rí síríkù ẹbọ ẹbọ tá à ń wí ẹlòmíín rò pé àwọn tí ń tọrọ epo sí nǹkan eh, àwọn tí ń bodò àwọn nìkan lẹ́lẹ́bọ bẹ́ẹ̀ yóò bá lọ́kàn kọ́yìn láńgbéjì ẹbọ ẹbọ ẹbọ ẹbọ síríkù lédè lárúbáwá ni mú ẹ̀tọ́ ọ̀tọ̀ ọlọ́run ó gbé fún kínní ọ̀gbẹ̀fẹ́ yàn àbẹ́dàmí ó gbé fún gi ó gbé fódò kílẹ̀ tọ́ tọ́lọ́hún alla ta'budu illa iya mọ̀sẹ̀ lomi lẹ́yìn ọlọ́run ara ìbáda ọlọ́run anabi ní adu'a'u huwa al-ibada ìpè èèyàn pé nìkan pé wá gbà mí ìbáda ni o nígbà èèyàn bá ti pè ẹlòmíì lẹ́yìn ọlọ́run fa huwa mushrikun ẹlẹ́bọ ni nípa báyìí àwọn àwọn nìkan àwọn ni khalidina fiha abada ẹ̀rí gbogbo ẹni tí ọba ti rí báyìí olúwa ni látàsífìkúnà dìmá àkùn ó wí bẹ́ẹ̀ fáwọn bànú israila wàhùwà shar'un lànà torí pé ń bẹ nù sẹ̀rí àtiwá náà tá nẹ́bí jẹ́nsẹ́ pé mùsùlùmí ò kọjú ìdà ìbọn ọ̀bẹ síra wọn ẹ̀rí ìtọ́tí ẹ̀ wá burú òun ni pé kó ṣe pé lórí ọ̀rọ̀ ayé ni mùsùlùmí méje ń para wọn sí òṣèlú òṣèlú tó kọjú sáwọn kan lónìí tí ó kọ̀yìn sí wọn lọ́la ayé tó dùn mọ́ wọn lónìí tó ipá wọn kan lọ jẹ lánàá ẹnu tí wọ́n yọ kó ń bẹ̀ ní ẹnu tiẹ̀ fi bàá kéèyàn wá torí yín kọ́ sàgbákò lálìkìyàmọ́. wọn ra ya kìlà lọ bára wọn wọn lọ pàdé ara wọn lójú ọ̀nà gbogbo wọn dánradán tá a gbọdọ̀ gbọ́ pẹ̀lú mùsùlùmí ẹjẹ́ ake fọmọ mùsùlùmí tó bá wà tí ròyìn bá sì wà lórí ẹ̀ pé gbogbo tó gbé láyé yìí Allahu Akbar òpin pé yẹn Nàìjíríà tiẹ̀ ti figi lé ọdún mẹ́rin mẹ́rin náà ni wọ́n bá dẹ́yẹ ọdún mẹ́rin wọ́n lè yọ ọ́ tí ẹ ma wá lu ọdún mẹ́rin mẹ́rin mẹ́rin tí ẹ lọ́kọ́ mọ́kò ń bẹ̀ kéku láyé ìrùpẹ́ nìkan jẹun òṣèlú kọ́ gbádùn rẹ̀ kọ́ pọ́gọ́rùn ọdún mélòó lòun náà gbé láyé àbí gbogbo yìí tó wá gbé yìí kèétí tó nǹkan nínú tó lọ gbé lálùkì yá mọ́ wa inna yawman ẹ́ inda rabbika ka alfi sanatin mimma ta'udun olùwà lọ́jọ́ kan nínú tẹ́yìn ń kà ní one thousand years ti kọjọ́jọ́ kan lọ ń dàrọ̀ bí kà lọ́dọ̀ ọlọ́run nínú tafsiru àyà yìí ni pé min ayyamil qiyama òní pé kéèyàn kéèyàn ọmọ tí ń bá ń ṣe o má torí ntọ́ jẹ tí ó tán kó kóbára rẹ ní kóbá tí è tán ìkóbá ẹ̀rí kóbá ta yé ya àbá dánwò ta yé yìí òpin ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ti kú ọ́ tán nù kọ́lá wọn bá dájọ́ kú fún yẹn njọ tí ọba ti kú ọtán alikiyama la maut kò sí kú balijanna lèyàn bá tọ́ sí bí kẹ ọlọ́run ní yọmọ gbádùn lọ ní gbáà bí náà bí yá lèyàn bá wọ́ọ̀rẹ́ débẹ̀ yọmọ jẹ̀yà nínà lọ ní gbáà ẹ dákun látàsífikúnà gbogbo tó léwu wọ́n ṣe láàrin mùsùlùmí èyí tó tiẹ̀ e burú ni ọ̀rọ̀ ayé tí o tó nǹkan e kan ẹ gbọ́ bá anabi tó júwe ayé ni ayé tẹ̀yìn kàkún yìí anabi ní bá yé bá tó jìnnáhù bàcúdọ̀ tó bá tó yẹ ìsinsin lọ́dọ̀ ọlọ́run tó bá tó ajẹ́ pé kò tó ayé ò ní válù tó ìyẹ́ kan nù yẹ méjì ìsinsin mélòó lè sinsin náà tá a tó ń válù yẹ rẹ̀ law kanat ad-dunya 'inda Allahi tusawi janaha janaha ba'udah ba'udah ẹ̀ kíní nìyẹn ẹ̀ kílẹ̀ al-ba'udah yàmùyàmù ẹ̀sẹ̀hún ìyẹ́ yàmùyàmù kan bọ́ bá ṣe déédéé rẹ̀ lọ́dọ̀ ọlọ́run níbi tá a yẹ yẹpẹrẹ dé olùwà ni ma saqa kafiran máa ọlọ́run ọba ti fún kèfèrí ní gẹ omi kan mu láyé àmọ́ yíyọ ọjọ́ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run ọ̀hún ní nǹkan òun la wí ní ti common sense ọ sọ fún yẹn òpin èèyàn gbádùn wàlá níjọ òun la máa ké wàlá wíṣítà àlìfá àbí fún ma àlìfẹ ta ni ọjà ẹgbẹ àlìfù àfa ni wàlá wíṣítà tiẹ gbé gbé one thousand fún mọ tún gbé two thousand sí wàlá buddha mi yẹ omi ẹhẹ and so what njọ́ kan náà wọ́n pe kò sí mọ́ àti gbogbo ẹgbẹ̀rún mẹ́ta ọdún yìí ọ̀ ẹsẹ̀ wa dijọ́ mélòó ìjọ mẹ́ta wa inna yawman inda rabbika ka alifi sanatin mimma ta'udu nípa báyẹn dákun ẹjẹ àtàparadà o ẹ má jẹ́ ẹlòmíì náà inú tó báyẹn nu jẹ́ ni pé tọ́lọ́n náà ni ó tún wá rò pé òun ṣe débẹ̀ èyàn máa jẹ̀bi ńgbà míì bẹ́yàn bá rìn bọ́lọ̀ ti lẹ́yìn orin o àṣẹ ọlọ́run ni pé látẹ̀sìkúná dìmá àkún olúwa wí bẹ́ẹ̀ fáwọn bàní Ísírẹ́lì ó sì wí bẹ́ẹ̀ fáwa náà òun là fi ń ka àyà là ń ka hadithi tí ó jẹ́ tiwa tí ń ṣe déédéé ntòlúwa wí fún àwọn bàní Ísírẹ́lì wa shar'u man qablana shar'u lana ma lam nunha anhu fi shar'ina wàlá tukhrijuna anfusakum min diyarikum olúwa ni ẹ tún rántí o májẹ̀mú tá a gbé tẹ́ ẹ gbé ẹ̀yin Banu Israil ọ̀ma lórí la tasfikuna dima'akum inú màdéhùn májẹ̀mú tẹ́ ẹ ṣe fọ́lọ́ ni pé la tukhrijuna anfusakum min diyarikum ẹ ní wà nù ẹni tí yóò lé apá kan yín kú nílé apá kan wala tukhrijuna anfusakum min diyarikum. àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ fáwọn Banu Israila lÓlúwa fi gbé àwọn májẹ̀mú yìí nínú májẹ̀mú tọ́lọ́run tún gbé fún wọn tá a padà ká òun ni pé ọlọ́run mú májẹ̀mú ọmú májẹ̀mú lọ́dọ̀ àwọn Banu Israila pé watufduna asarikum bẹ́ẹ̀ bá gbogbo ẹ bá lójú ogun tí wọ́n bá fi mú àwọn kan lẹ́rú nù yín ẹ̀yin ọ̀gbọ́dọ̀ pọ́lọ́ ń bẹ́yìn ṣe o gbogbo ń táwọn tí wọ́n mú lẹ́rú ní ẹ̀bọ lóko ẹrú ẹ̀yin lẹ́wà. olùwà gbé àwọn àwọn Bani Israila akhadna mithaqakum wọ́n gbà déhùn yìí thumma aqrartum ọlọ́run ní kọ́dà aqrartum ẹ̀yin náà sì fi rin lẹ̀ bẹ́ẹ̀ wa antum tashhadun wa antum tashhadun tashhaduna bi mina shahada àbí bó o la tún yà yín ẹ ẹyin náà jẹ́rìí sí àbí ẹlòmíì ò sí láyé ńgbà wọn ńgbà ni eléyìí ni ó mú wa yà sí bi inú àwẹ̀ la ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí inú àwọn àsìgbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí máa ṣẹlẹ̀ ńgbà mi alukur'an karim nazala nazala bilogati al-arab nazala bilogati. Al èdè Lárúbáwá lọ́lọ́run fi sọ alukurani kalẹ̀ èyàn sì gbọ́dọ̀ máa wá wádìí yìí ń pé èsè tọ́lọ́run fi kọ́lọ̀ wádìí torí pé ẹlòmíì ọ̀rọ̀ kọ̀rọ̀ ń gbà míì pé èsè kílódé tí Lárúbáwá ń tọ́ tí ọlọ́run lọ́rùn ń lọ sí i ó sì ní hekima tó fi ṣe kíni tó fi ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá wá fẹ́ túmọ̀ alukurani kẹrim a máa fi Yorùbá túmọ̀. Kurani o a tú kùránì lódiwọ̀n tí a fi gbọ́ yé ní yorùbá àmọ́ ìta bá ti rí pàgbára èdè tiwa bó ti rí yorùbá yìí máa rí bẹ́ẹ̀ lédè òyìnbó ńgbà míì náà ń rí bẹ́ẹ̀ lédè àwọn russia yóò rí bẹ́ẹ̀ lédè àwọn filipino ńgbà míì má bá ti rí pàgbára èdè yìí ọ̀fẹ́ ká ntọ́lọ́hún wíyà yín gan òun lẹ̀ rí bẹ́ẹ̀ bá ń ka translation kurani wọ́n wà fi bírákẹ́ẹ̀tì sí pé ntọ́jọ ni o. Si nínú language wa àmọ́ ntọ́lọ̀ ń wí gan-an òun ní àlàyé ní o asahada lédè Lárúbáwá talukora ní fi sọ̀kalẹ̀ kèé túmọ̀ ẹ̀rí gbogbo gbà o kèé túmọ̀ kíni kèé túmọ̀ ẹ̀rí ní gbogbo gbà àmọ́ túmọ̀ ń gbà míì pé mo wà láyé ń gbà ń mi bí wọn bá ní nǹkan kan sojú yàn nísìnyí sẹmọ pé ó lè má wà ń bẹ ńgbà tí wọn ń ṣe àmọ́ wà ń nù lù àbí ń bẹ láyé ó lè gbà ah, ó sojú òun gbà wọn ìyẹn ni pé òun ń bẹ láyé ń gbà wọn lárúbáwá máa lò bẹ́ẹ̀ náà bọ́bá sì sojú yàn kòrókòró tó wà ń bẹ lárúbáwá tún máa lò pé ṣẹ́hìdà òun ni aya alukur'an karimu ti ń bẹ nú alukur'an tẹlomi sí tu lónìí faman shahida minkum shahara fal yasumu shahida ń bẹ̀ wọn ò mí ni pé yẹn gan ni rẹ̀ olúwa ní oṣù rọmọdọ́nà ntẹ́ ma fi ma pọ̀ wọlé òun ni kẹ́ ẹ ṣe hilal kẹ́rì lè tẹ̀sùn ọlọ́run wa sọ pé wà máa ń ṣàhídà mí kò mú ṣàhàrọ̀ fáìlì yẹ̀sùmù bẹ́ẹ̀ yẹn bá wa tù sí pé ẹni ọba ti gán ní oṣù o kọ́ ya ṣe kínni kọ́ ya gbàwẹ̀ mọ̀fóòmùn mùkálàfà rẹ̀ ní pẹ́ni tí ọba gán ní oṣù mọ̀ gbàwẹ̀ àwẹ̀ di mélòó lónìí àwọn ẹlòmíì ń jẹun lọ́wọ́ dì sí torí pé wọ́n ní àwọn ètí rí wọ́n ètí rí oṣù ń sánmà pé ọlọ́run sì ní fàmọ́ ń ṣẹ̀hídà ẹni ọba gan ni ẹ mọ̀ ṣẹ̀hídà rẹ̀ ẹgbẹ́ yorùbá ti ń wọnú àti ń fi làákà yorùbá tú alukurani torí pé yorùbá máa pé ọ ṣẹ̀hídà rẹ̀ ó rí inú àbí ìtumọ̀ ṣẹ̀hídà ọ̀pọ̀ nínú èdè lárúbá tọ́lọ̀ ń fi sọ alukurani kalẹ̀ kọ́ńtẹ́kìtì síyáàkù ni ọ̀wá mọ irú ìtumọ̀ wo ni ṣẹ̀hídà mú lọ́wọ́ ń bíi faman shahida minkumu shahara ara ita winu pé ìtumọ̀ ẹ̀ ni pé ẹni àwẹ̀ bá sojú ẹ̀ ìtumọ̀ tó bá yàwọn múnu faman shahida minkum ẹni àwẹ̀ ba bá láyé tó sojú ẹ̀ fali yasumuhu yà gbà àwẹ̀ o faman shahida minkumu shahara fali yasumuhu àmọ́ gbẹ̀yàn bá ṣẹ̀ṣẹ̀ rí a kò rí bẹ́ẹ̀ hadithu abdullahi bin umar radiyallahu anhuma nínú àwọn ọ̀gá wa àwọn sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ibn umar ló jẹ́ agbọ́yé pé bó ni wọ́n rí oṣù bó lànàbí wọ́ oṣù bó ni máa ṣe nú àwẹ̀ ibn umar ní tààrọ́ anáṣu alhilal tààrọ́ anáṣu alhilal fàrọ̀ àìtúhù wa akhbarutu nabiya sallallahu alayhi wa sallama fasọ́ma wà á mẹ́rọ náà sàbí síyà tààrọ ànáṣul hilal onkaluku ń jáde ń wosu ìsúnmọ́ tààrọ àánú ń rí o ẹ̀wù bí larubawa ti rí jì rọ a orí tààrọ a kèrí o ọwọ́ akóhùn ó ṣe kíni kóhùn ó rí tààrọ ànáṣ onkaluku ń wò pé sóṣù yọ àbí ọ̀yọ́ èmi náà jọyìn wọn ẹ wá wò lẹ́yìn wọn wá ní kíni farọ ayi tuhu ẹ̀hẹ́ tàrọ a rọ a farọ ayi tuhu èmi náà wá rí tàrọ ayi náà farọ ayi náà ibnu maru ní farọ ayi tuhu èmi náà gán ní ẹ̀ mọ́rọ́ sùpọ̀sù lé fa akhbaru tu nabiya sallallahu alayhi wa sallam mo wá lọ wí fún anabi. An sallallahu sɔ anabi ń bẹ ń bi wọ́n ti anabi ò sí ń bẹ àmọ́ àwọn tó rí lọ ṣe kínní ọmọbìnrin ọmọrù sọ anabi sa anabi wa n'i fa sọ́ọ́mọ́ anabi rí láì mo ni sallallahu alayhi wa ma kan téèyàn sọ ń bí ẹni ọba sọlẹkọ rẹ sọlọtọ ni sẹni ọlẹsìn ni fasọọmọ ibùdó marula nàbí bá bẹrẹ àwẹ kọdẹ yìí nìkan kọ wà á mọrọ nàásà bẹsìyà ó sì pàṣẹ pé kó wọ́n máa gbà àwẹ o ibùdó marula ń rọṣù èyí ń dọjá mọ̀ pé àṣefà máa ń ṣàhídá mẹ́nkùnmọ́ ṣáhárọ̀ fálíyà sómuhu kò di dandan kí gbogbo mùsùlùmí ó rí oṣù o àwọn kan náà ní ó rí ní ó wí fáwọn tí ọba já láṣẹ àmọ́ inú ẹ̀kọ́ tí Ibn Umar kọ́ wa yín àyẹn ẹja fi èsì nígbà tí Ibn Umar rọ́ṣù ṣé text message ló kù bí Ibn Umar ti rọ́ṣù nísìnyí bọ́bá ipá yé text message ni kọ́ wá gbé fóònù pé oṣù ti yọ o bẹ́ẹ̀ lómi tí máa ṣe kọ́ bá a mú àṣẹ àwẹ̀ ọ bẹ̀rẹ̀ àwẹ̀ ọ parí ọwọ́ aláṣẹ mùsùlùmí ni ṣẹ̀rí àfi sí òun ní ẹ̀kọ́ tí Ibn Umar wa ni Ibn Umar ní èsè èèyàn kékeré àmọ́ àṣẹ ni ò sí lọ́wọ́ ẹ̀ tá wà lọ́wọ́ ẹ̀ òun la láṣẹ anabi wa sallallahu alaihi wa sallam ó ní fa akhbarutu anabiya mo wá lọ wí fún un anabi ló wá ṣe kíni anabi ló wá kéde ìlànà nu bẹ́ẹ̀ yẹn bá rọ́ṣù kọ́ wa àwọn aláṣẹ mùsùlùmí lọ pé ah èmi báyìí níbi báyìí mo rí oṣù báwọn náà bá wá gbé yẹ̀wò tí wọ́n rí pórí bẹ́ẹ̀ bá nábì ti kéde yìí wọ́n wá kéde bí wọ́n bá rí pé ẹ̀rí rẹ̀ yóò lẹ́sẹ̀ ńlẹ̀ kọ̀ọ̀kan o kò sí kínni kọ̀ọ̀kan àlìmọ́ ibùdó tẹ́mi àkọ́dà ibùdó tẹ́mi àsọ débi pé ẹni tó rọ́ṣù ó sì lọ́ọ́ sọ fún aláṣẹ mùsùlùmí pé mo rọ́ṣù aláṣẹ nírú wọ̀nyí ni rọ́ṣù ó sì dá a lójú pé òun ṣe kínni pòun rí àmọ́ antisidẹ́ǹtì ẹ̀ àwọn jẹ́gbẹ́jẹgbé wa rẹ̀ bó ti rí tẹ́lẹ̀ kò lè jẹ́ wọn o àbí káwa náà nísìnyí kí ọ̀mùgbó ọ̀mùtí kan ọkọ ìpòun náà wà pòun rọ́ṣù sáwa náà ní dáwùtù ẹ̀ àbẹ́nìkan tó yẹ pé mọ múrọ́ láàyè ni òun ehulẹ̀ parọ́ <laughs> kọ́ wa pòun rí aha alimami ibn temi asọ́ débẹ̀ pé ọ̀dà lójú pòun ṣe kí ni àwọn orí kíní yìí àmọ́ wọn ò recognize rẹ̀ gbé wọ irú rẹ̀ kọ́ bàbá rẹ̀ lómi ìtọ́ yà wí lóku wọn wá ní ọ̀sáwẹ̀ hali yasumu huwa hali yasumu ǹjọ́ wọn gbáwẹ̀ sẹ́yìn wọn tún ní di dìbẹ́tì bí ẹ bá ipò ṣe dandan kálásì ọ̀fà ṣe sí àwẹ̀ Ibn Taymiyyah ní ráhìú rọ́jì òun dànà èyí tó rinlẹ̀ lọ́dọ̀ tiwa ni pé kóun náà mọ gbáwẹ̀ torí pé asọ́wọ́mú yawma yasumu nas asọ́wọ́mú yawma yasumu nas njọ́ tí gbogbo èèyàn ń gbààwẹ̀ pẹ̀lú àṣẹ aláṣẹ mùsùlùmí njọ́ náà làwẹ̀ bẹ̀rẹ̀ ẹlẹ́kùn eléyìí àti wà níjọ́ kejì lóòótọ́ àmọ́ a sì ra wọn kan ẹ báwọn eléyìí ò ti wọlé bẹ́ẹ̀ náà làwọn à ń sáré máwẹ̀ kí ni ń kàn lójú kí ni ń kàn lójú ebófin ọlọ́ọ̀ni bó sì tẹ ní àárín nù. No bí wọ́n ti rìn láyà nẹ́bì la kà fúnra wa yìí sallallahu alayhi wa sallam nípa báyìí wa antum tashhadun ashahada huna ó lè má túmọ̀ pé ẹ jẹ́lẹ́rìí sí pé ẹ wá jẹ́rìí pé mo jẹ́rìí pé nǹkan báyìí wa antum tashhaduna ó sojú yín wa antum tashhaduna ẹ wà ń bẹ́ẹ̀ wa antum tashhaduna ẹ̀yin náà mọ̀ gbogbo eléyìí ni tashhaduna máa ṣe kí ni. nemaamuwan weede larubawa naam ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون ف... وتخرجون فريقا منكم من دياركم من ديارهم تظاهرون عليهم بالعثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون الحمد لله bíná ni a ti dúró lónìí insha allahu ta'ala torí gẹ́gẹ́ bí àdéhùn a fẹ́ kí ilẹ̀ ọmọ sú ọ̀nà tó jìnlẹ̀ lómi ti wá aago mẹ́fà ti kọjá báyìí pẹ̀lú ògbọ́lọ́ ẹja títí máa dé láàrin aago mẹ́rin àbọ̀ sí márùn-ún àbọ̀ ní pílánì wa ọlọ́run kọ́ mọ́sáàjẹ́ ìta gbọ́ iná kò sí wa láǹfààní kó já lè mú lò kó sì wúlò fún wa láyé àti ní alkiyama gẹ́gẹ́ bí a ti kéde tẹ́lẹ̀ tafsiro máa wáyé lọ́jọ́ al ọjọ́ sunday ọjọ́ tuesday àtọjọ́ thursday alamisi kọlọ́n kọ́ mọ́sá gba gbogbo bàdà wa ní ramadan ikọ́ gba lẹ́sìn fún wa sallallahu ala nabiyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in